ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí ọpẹ́ yẹ ọba tí ó dá nǹkan kan wá sí ó sì tẹ́ wa kù lórí ìlànà anabi sallallahu alaihi wa alihi wa sallam ìlànà wa sálàkù kúrúmà títí di àsìkò tí a wà yìí èyí ti ṣe òru ẹlẹ́ẹ̀kẹsàn-án sọ̀hí náà òru ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú oṣù Ramadan. sí ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin àti ọgbọ̀n ó lé mẹ́sàn-án lẹ́yìn ìjọ àlẹ́yìn sallallahu alaihi wa alihi láti ìlú lọ sí ìlú ìfẹ́ òun náà nìkan ọba tó tọ́ láti máa fún ìjọsìn wa alaikum salaam wa rahmatullahi wa àtijọ́ríkì Ànábì sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní. àdínkù tí ọlọ́run bá anú ọlọ́run bá kó bá Ànábì sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn àtàwọn sàhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí àárín ìgbọ́n Ànábì sallallahu alaihi wa sallam tí tí a pẹ̀lú mímọ lo àwọn nǹkan tí àlejò sọmọ bá sọdọ tó gbé wá sọ. ẹnì kọ̀ọ̀kan wa náà ìjọ náà bá yìí kọ́ náà bá kí ó máa ṣe ní ìwọ̀ fún wa kọ́ máa ṣe ní ìwọ̀ wa àtàwọn tí ó máa wá lẹ́yìn wa náà kọ́ máa rí ojú ọ̀nà yìí kọ́ máa rí ojú ọ̀nà yìí láti fi ọjọ́ ìgbọ̀gbọ̀ àkọyàmà ẹ̀dáàdà lọ eléyìí tí a ń tí a ń gbé yẹ̀wò lọ òun náà ní ọ̀rọ̀ àṣìṣíyá wàmá àjọrọ̀ tó má ṣìṣíyá ọ̀rọ̀ nípa ẹlẹ́gbẹ́dé kí ló yẹ kí mẹ́rin kọ̀ọ̀kan wá àti pé báwo la ti fẹ́ gbàgbọ́ yìí ìdájọ́ Islam àti àgbọ́rí islam nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ní ìmọ̀ọ́ṣe ẹgbẹ́ ní islam. torí ìgbà yìí nìkan tí a ń ṣe ìyẹn náà rọ̀ lórí àlámọ̀rí yìí. nítorí pé ọ̀rọ̀ nípa ìṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí ìṣe ẹlẹ́yàmẹ̀yà yìí ìṣe onílànà màlànà yìí. àrùn kan ni tó jẹ́ sí wípé ọwọ́ ara wa ọwọ́ nù wa ọwọ́ nù ẹ̀jẹ̀ wa ọwọ́ ara wa. débi kò sí nǹkan kan nínú ètò ayé wa tí ọ̀rọ̀ yìí yìí tí kò kó ibi tó kó wá dé ojú tàkà kò lórí ọ̀rọ̀ ìtẹ̀yẹ ayé wa ó tó bọ́ sí alámọ̀lítọ́ ga jù nínú ìgbésí ayé ẹ̀dá tó ti ẹ̀sìn ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́mẹgbẹ́ yìí ẹlẹ́yàmẹ̀yà yìí tó tó débi ọ̀rọ̀ ẹ̀sìn náà látara báyìí. náà eléyìí báyìí rèé ọlọ́pàá ló jẹ́ pé pé a fẹ́ kí àwùjọ wa yìí ó má kó nínú àrùn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí ọlọ́pàá la fi ń gbé àgbéyẹ̀wò ọ̀rọ̀ yìí láti pẹ̀lẹ́ tí a lè kánìbà ní àgbọ́yé tó kún rẹ́rẹ́ kánìbà ní ìmọ̀ àmàdájú ìmọ̀ tó kún nípa àlámọ̀rí yìí. ọ̀rọ̀ tí a ń bá lọ lórí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí wọn náà ní ọ̀rọ̀ àpá wa láti wà wípé nínú tí àwọn tákò ní ṣọ́pẹ̀tì ìsìmá ìdájọ́ ìfẹ́ ẹni ti dé ẹgbẹ́ òun ni ń bá lọ. nínú tí a náà wọ́n sàlàyé alìṣẹ́bíyàtò fìlà áwọ̀ kọ́bílẹ̀ Islam àrùn ẹlẹ́gbẹ́ yẹgbẹ́ àrùn níjọ níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ nínú ìtẹ̀mí ayé àwọn lẹ́fáwá síwájú Islam wọ́n tí a máa lọ lórí ẹ̀. Ìrísà bọ́wọ̀ ní lánàá, òun náà ní pé àwọn lẹ́fáwá yìí wọ́n pera wọn ní ìjọ ìjọ wọ́n fúnra wọn ní ẹgbẹ́ ẹgbẹ́ níbàámu sí ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan òun náà ni yọ́ máa ní àwọn ẹgbẹ́ tiẹ̀ wípé ìdílé o àwa yìí àwọn ara wa lọ́wọ́ a máa jọ nígbà tí ìdílé àti ẹran ìbí tó bá ti ń pariwo apapọ̀. wọ́n á mọ̀ wá yan olórí lé ara wọn lórí bíbí ìjọkọ́ọ̀bù àwùjọ ọ̀sẹ̀rọ̀ àwùjọ ọ̀làbà. bóyá ọ̀nà pé kádìgbò ni wọ́n máa fi ra wọn lórí àbí kí á mú. pé nǹkan kan pé ẹni tó bá ti múrù nǹkan báyìí àbẹ́ni tó bá ti múrù nǹkan báyìí nípa rẹ̀ òun láti ṣe lórí àríwẹ̀dì ẹ̀kọ́ láwo ẹni tí ó lágbára jùlọ tó kápá àwọn tó kù pẹ̀lú pé ọjà wọn lógun ó bá wọn jà ó wá borí wọn òun náà ni wọn máa jẹ olórí láàrin والحزب الأم لهذه التجمعات القبلية قريش wọ́n ní ìjọ tó wá sí gbogbo àwọn àkójọpapọ̀ oní ìdílédé yìí àwọn àtàjàmọ̀ádùn kọ̀bàlíyà yìí ìjọ tó sí gbogbo ẹ̀ fẹ́ pé òun náà ló sí gbogbo àwọn ìdílé ìdílé ìdílé yìí tí wọ́n ti kó àwọn ọjọ́ ní ẹgbẹ́jẹgbẹ́ ìjọ tó sí gbogbo wọn náà ní kòrèṣì lábẹ́ kòrèṣì ni gbogbo wọn ti jáde ní àwọn ìdílé kọ̀ọ̀kan ti jáde àwa ni ọmọ lágbájá nínú ọ̀ràn kòrèṣì àwa ni ọmọ lágbájá tàmẹ̀dò nínú ọ̀ràn kòrèṣì kòrèṣì àwa ni ọmọ làkàtìgbè nínú ọ̀ràn kòrèṣì òun kálukú wá kó àwọn ìjọba yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́. الذين كانت فيهم السقاية nínú àwọn kòrèṣì táwọn yìí àwọn kan bẹ àwọn àtìkọ́yà yìí àwọn ẹni ń gbé ìtàwọn iṣẹ́ táwọn ń gbé dání àwọn tó bá wá sí hajj àwọn tó bá hajj àwọn aláàbọ̀ fún wọn lónìí nítorí ní àtìkọ́yà nítorí iṣẹ́ ìfún a sì nínú wọn àwọn àlìjáàbà àwọn tó sọ wípé àwọn máa sọ ẹnu bóde ní àwọn máa sọ ẹnu ọ̀nà tiwa ní táwọn àwọn Asiri nínú awon arifada awon arifada yi yìí ìtàwọn gbé ni pé àwọn dúkìá àwọn ọmọ mi fún àwọn oní hajj jẹ àti mímori àwọn máa mú àwọn dúkìá wa káàmọ̀ fi tọ́jú àwọn alálàájì pẹ̀lú báwọn fún wọn lóúnjẹ káàmọ̀ fún wọn àwọn ní nínú àwọn ìyẹn ní pé ìtàwọn ẹgbẹ́ dání ni pé báwo ṣe máa kóra wọn jọ láti máa jíròrò lórí àwọn àlámọ̀rí tí ọba fẹ́ dàrú láwùjọ bẹ́ẹ̀ ni àlèwà tàbí ká sọ pé àwọn àlàwà àwọn tó ń pé àwọn máa gbé àsíá ìjọ dání ni ìlà ghairi dhalika min manaziliha ad-diniyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ipò ẹ̀sìn tí wọ́n yàn láàrin ara wọn wal harfiyya àti àwọn ipò ogun tí wọ́n yàn láàrin wa nítorí pé àwọn àlàwọ́ àtàwí àwọn ní ma gbé ìwáwò ogun àti ogun nígbà tó gbó bá tẹ̀lẹ̀ àwọn wọ̀nyí yóò ma gbé dání lẹ́nu pé nínú àwọn ìfẹ́ wọ̀nyí á rí àwọn àìmọ̀lẹ́sìbù tì níyà àwọn oyè ẹ̀sìn a rí mú ẹ̀ nínú àwọn ẹgbẹ́jẹgbẹ́ yìí a dẹ̀ rí àwọn títí oyè ogun a rí mẹ́ bákan náà a rí títí àdìsímáìyà oyè àwùjọ báwo láti tó wọ́n máa kópa wọ́n ẹ̀sẹ̀ fún ẹ̀má àgbẹ̀yìn wọ́n máa kópa pẹ̀lú àwọn wọ́n máa ṣàtìpọ̀ wọ́n jọ máa ṣe papọ̀ pẹ̀lú àwọn tó bá yàtọ̀ sí wọn nínú ọ̀rọ̀ àrùn ẹ̀rìn lọ́wọ́ ni àbí àjọ àti ọmọ ìyá láàrin ara ẹni ni wọ́n ti bá yín àdìsọ́kù ayélujára ẹ̀kọ́ a máa dáàbò bo ìwọ̀ àti ẹ̀tọ́ ìrẹ̀kọ̀ká wáyé wọ́n dábìlì hùjúùmù àti pé àwọn ọ̀tá sábàbẹ́ jà wá lógun a máa dá wọn padà a máa dìfẹ́ǹdì ọ̀tá ni. wọ́n á kọ́ bí bùbá ọ̀ bákan náà rèé tá a bá rí i pé wọ́n pa ẹnìkan a béèrè fún ẹ̀jẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tó pa á gbèjà ẹni yẹn láti gba ẹ̀tọ́ ẹ̀jẹ̀ ẹni tó bá pa láàrin ara wa lọ́dọ̀ àwọn tó bá pa á. وربما يظهر في ذلك أحزاب من نمط آخر على أساس على أساس من المصالح الدنيوية wọ́n ní ó tún wá ṣe é ṣe náà nígbà míì rí lórí àwọn nǹkan tá a sọ yìí kí àwọn nǹkan míì àwọn ẹgbẹ́ míì tó padà máa hàn lórí àpéjúwe lórí agbọ́nrin míì lórí ìpìlẹ̀ báwo la ẹgbẹ́ bákan náà ọ̀rẹ́ ẹ̀fẹ́ sọ ẹ̀jẹ̀ wa bẹ́ẹ̀ náà ni a rí nínú wọn àwọn helpful mọ̀pọ̀jàbí helpful mọ̀pọ̀jàbí àwọn lẹ́nu yẹ́ sí pé wọ́n ṣe àdéhùn láàrin ara wọn àdéhùn tó kápá pẹ̀lú wípé nígbà tó parí àdéhùn yẹn rèé wọ́n gbé nígbà tó fẹ́ sàdéhùn yẹn wọ́n gbé igbá wá tí wọ́n fi tùràrí sínú báyẹn àwọn ìdílé kan àwọn ajẹlógún kan àwọn olórí kan nínú ọ̀ràn kùnrin yìí àwọn ni wọ́n ti ṣẹ́ǹpù mọ̀kọ́ ìyàbí yìí ẹgbẹ́ ẹgbẹ́ níbi ṣẹ́ǹpù yẹn àwọn bànú àti ìmọ̀ náà wọ́n gbé igbá kan wá bí ẹgbẹ́ nínú báyìí wọ́n pọ̀ jù àyè tọwọ bọba lọ́gbẹ́dà yìí wọ́n ti ra wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ti ra ní káàkiri ní májẹ̀mú àdéhùn tí wọ́n gbé láàrin ara wọn. bákan náà rí a rí nínú wọn náà eléyìí tó tẹ̀lé lásìkò anábì sallallahu alaihi wasallam ní helpful football helpful football yìí òun bá láyé àwọn àwọn eléyìí tó náà wípé wọn ẹ̀ tí ìbí ànábì nígbà kan ṣe hezbul mọ̀kànjábì nígboro mọ́ta ṣùgbọ́n hezbul fudul ìyẹn bá ànábì láyé kódà ànábì mọ̀ sí hezbul fudul eléyìí tẹ̀lẹ̀ ní nǹkan bí ogún ọdún síwájú kí wọ́n tó gbé ànábì dìde ní òjíṣẹ́ ní hezbul fudul tẹ̀lẹ̀ báwo náà ṣe hezbul fudul nǹkan tó bá hezbul fudul ní pé ní ìgboro mọ́ta nígbà yẹn àwọn alágbára wa máa ń yan àwọn ọ̀lẹ́jẹ́ wọ́n gba dúkìá àwọn ọ̀lẹ nígbà àbòsí tí ó lẹ̀sẹ̀ kankan tí ó yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wò láwọn alágbára gẹ́gẹ́ bí irú ilé tí Al-Aas ibn Wa'il tó ṣe tó gba dúkìá ó dúkìá ní títí agbára èyí gan nǹkan tí Al-Aas ibn Wa'il ṣe yìí òun ká búra láàrin ara wa ká gbé àdéhùn pé a máa ràn lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣàbòsí fún lórí ẹni tó bá ṣàbòsí fún wọn á sì máa gba ẹ̀sọ́ wọn pé eléyìí ni wọ́n gbé adé lórí wípé àwọn àwọn kóra àwọn jọ ẹgẹ́ bí ìgbìmọ̀ kan táwọn búra wípé gbogbo ẹnikẹ́ni tó bá gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ní agbára ní ṣàbòsí àwọn máa gba ẹ̀tọ́ yẹn padà lọ́wọ́ àwọn alágbára yẹn fún àwọn tó wọ́n lẹ̀tọ́ yẹn tọ́jọ́ lẹ̀ ilé ṣẹwárí gbogbo àwọn eléyìí báyìí ṣe fáìtì gbogbo àwọn kíní tó ṣẹlẹ̀ yìí náà rèé ẹ̀rí wípé òórùn ẹlẹ́yàmẹ̀yà ó ń bẹ láàrin àwọn arábáwá tí wọ́n Islam tó dé débi pé oríṣiríṣi ìjọ náà wà àwọn àwọn kan bẹ tán pè ní passport àwọn kan bẹ tán pè ní fùdọ́à àwọn kan bẹ tán pè ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìjọ lárúbáwá nígbà yẹn. gbogbo eléyìí wọ́n ń bára wọn ṣe lórí ọ̀rọ̀ àṣàbù ni lórí ọ̀rọ̀ ẹ̀yà ẹ̀yàmẹ̀yà ọ̀rọ̀ àlùkọ̀bàníyà ọ̀rọ̀ ìdílé màdílé ọ̀rọ̀ àlẹ̀ ìrànlọ́. ọ̀rọ̀ wípé àwa tá ń gbẹ́dùn rèé ọ̀rọ̀ wípé àwa tá àdìjọ jáde nù náà rèé ọ̀rọ̀ wípé ni ìbátan ara wa bó ṣe rí láàrin ara wa wọ́n ti ń bára wọn ṣe gbà yẹn eré àwọn fi ń bára wọn ṣe. lẹ́yìn ó ṣẹlẹ̀ láàrin àwọn lábáwá ẹ̀yà mẹ́yà yìí alẹ́hàṣọ̀bíyà yìí kálímàkálí tàbílù àlẹ́gbẹ̀ẹ́ ìsìsáàmù tó ń tọ́ka sí ìpínyẹlẹ̀yẹlẹ wàtàfọ́rù ká má bára ẹni ṣe wàtìrọ́ ìkọ́bàlì àgbọ̀mọ́gbẹ̀ bákan náà rèé ìjà ìdílé sí ìdílé eléyìí tí ń fa àwùjọ wọn ya ìdá ìdílé sí ìdílé tẹ̀ láàrin wọn ilẹ̀ lábáwá nígbà náà lọ́wọ́ ní gbòòrò mọ́kà ilé sọ pé ó ń pa àwọn ẹ̀yà yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ alùkọ́ imi alẹ́kẹ̀ ìtìdáàlì bin nasabi wa wahdatu al-qabaliyya wa wahdatu al-qabila القائم على الاعتدال بالنسب ووحدة القبيلة gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà yìí gbogbo àwọn ìjà oní àtúlé sàgbólé yìí ó dúró lórí ìmọ̀ ká pé àwa ìran lágbájá rèé àwa mọ̀lẹ́bí lágbájá àwa ìdílé tá a ṣọ̀kan a máa bájà àwọn tí ọba ti sínú ìdílé wa ilé báyìí rèé fàyà àtọ̀bíyà tó ọ̀bí láti ma kọ̀ọ̀ wọ́n mọ̀ wá sí ẹ́ láyàmẹ̀yà lórí wípé àwa ìran báyìí a máa ṣe àgbẹ̀bíyà láti fi àtakò àwọn ìran míì láàrin ara wa. bákan náà àgbẹ̀bíyà ti ṣáàbí àmọ́mọ́ àkọ́ ẹ̀yẹ́yàmẹ̀yà ọmọ ìlú kan sí ọmọ ìlú mi bẹ́ẹ̀ ni gbogbo àwọn mẹ̀jùmọ́ra àsọ̀bìyà tọ́wà láàrin àwọn lábáwá àtàwọn nàtàrí jù ẹ̀ eléyìí ti láàrin wọn. eléyà tó yẹ sí pé nǹkan tó bí láàrin wọn òun náà ni alùpàkọ̀níyà onílùmọ̀lú alùpàkọ̀níyà oníjọmọ̀jọ albàṣíyà oní ìrànmọ̀ràn gbogbo orílẹ̀-èdè láàrin ara wọn lórí ọ̀rọ̀ ìgbéyà yìí eléyìí báyìí rèé ìgbà tí islam wá dé báwo ni nǹkan yìí kí ni islam kí ló ṣe lórí ẹ̀ àti pé kí ni ìlànà islam kí ni hajj islam amama hadi ìbíyàtì alùpàbàlìyà kí ni ìlànà islam ní iwájú àwọn ẹlẹ́yàmẹ̀yà ìdílé mọ ìdílé tó ṣẹlẹ̀ yìí. ṣẹ́rí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ní àárín àwọn lábáwá òun ni wọ́n ma ètò ìgbésí ayé wọn lórí lásìkò òní ní erékùsù ilẹ̀ lábáwá àti àwọn kọ̀ọ̀bá ìlú tó wà ń bẹ̀ àwọn ìran àwọn ìdílé tó wà ń gbàtà nàbí sọlá ọsọlá ndé wájà ànàbí yìí sọlá ọsọlá hàdà wájà ìnáfìlàtì ìlà rọ́ṣùn ìsìlámù ànábì dárúkọ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn lárúbáwá yìí ànábì gbájúmọ́ ànábì dájúkọ ànábì jálógún ànábì wá pè wọn lọ síbi ìsókun ẹbí ìsìláàmù papọ̀ ànábì wá fi ìsìláàmù ó fi sọ wọ́n di ọ̀kan ó fi sọ wọ́n di mọ̀lẹ́bí ànábì fi òkúwọ́tò ìmán ìjọmọ̀ ìyá lórí ìmán pé a máa bára wa sọmọ ìyá lórí ìnígbàgbọ́ lànàbí sọlọ́ ọ̀sán ti wọ́pọ̀ ànábì tó wọ́pọ̀ lórí kẹ́límẹ́tò sáfùwà lórí gbólóhùn ìpayọ̀ ọlọ́wọ́ ba ànábì gbé wọn kúrò lórí ìmọ̀ sóra ẹni papọ̀ ìmọ̀ ṣe ìbáraẹniṣe àìkòbáraẹniṣe lórí ọ̀rọ̀ ìdílédé lórí ọ̀rọ̀ àwọ́dé lórí ọ̀rọ̀ èdédé lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bíṣe àbí lórí ọ̀rọ̀ ìjọmọ̀lú títí ń bẹ láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdẹ́sọ̀ lọ́sàn gbé wọn kúrò lórí gbogbo àwọn irú ìlànà àyìmọ̀kan yìí àdẹ́sọ̀ wá gbé wọn sórí ìsókun ẹbí wọn papọ̀ lábala Islam àdẹ́bí gbé wọn sórí ìjọmọ̀ ìyá lórí ọ̀rọ̀ iman àdẹ́bí gbé wọn sórí ìjọmọ̀ ìyá lórí ọ̀rọ̀ gbólóhùn ti payọ̀ lọ́wọ́ bá. وتعجلت لذلك النداءات lórí eléyìí báyìí rèé ọ̀pọ̀lọpọ̀ ìpèpè تعددت لذلك النداءات lórí eléyìí rèé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpèpè lọ́wọ́ nínú Islam lọ́wọ́ nínú Al-Qur'an nínú ẹni gbóná ọlọ́run bá àdéjọ láti ọwà nínú sọ́ọ̀tù nìsà ayé alákọ̀ọ́kọ́ ni ọlọ́ni yá ayíwá náà ọlọ́ni mo pe ẹ̀yin èèyàn lápapọ̀ yá ayíwá náà mo pe gbogbo ẹ̀yin èèyàn wípé ìtakùn rabbakumul ladhi khalaqakum min nafsin wahida ẹ̀páyọ̀ ọlọ́run bá yín ọba tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo èyí ṣe tẹ́ǹsẹ̀ lẹ́yàmẹ̀lá láàrin ara yín ṣébí látara ẹ̀mí kan ṣoṣo lọ́lọ́run bá nígbé láti dá gbogbo yín gbogbo yín ọ̀kan náà níyìn ànábì ádámù ni bàbá gbogbo yín ẹ̀rí tí ọlọ́run bá nígbé láti pè wọ́n sí ìjọ kan ṣoṣo ìpìlẹ̀ wọn òun náà ni ànábì ádámù kí wá ló dé tẹ́ fẹ́ máa ríra yín sọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀páyọ̀ ọlọ́run lórí ìmọ̀ ẹsẹ̀lẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ ṣe yìí ẹ̀ka ìrọ̀lọ́ ọba ọba tó yẹ sí pé ó tún yín papọ̀ láti ìpìlẹ̀ ẹyọ kan tuntun nítorí kí ẹ bá ìjọ kan. اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها ọlọ́run látara ẹ̀mí yìí títí ànábì Adam alayhi salatu wa salam látara rẹ̀ lọ́wọ́ bá ti dá ìyàwó rẹ̀ وبث منهما رجالا كثيرا ونساء ọlọ́run bá àlékẹ́lá wá gbé dìde ọlọ́run bá àlékẹ́lá wá já ọlọ́run bá wá fọ́n káàkiri ọlọ́run bá já láàrin àwọn méjèèjì láàrin ànábì adam alayhi salatu salam àti àwọn hawa rijalan kathira wa nisaa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àtọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ọlọ́run ọlọ́wọ́ ní apáyọ̀ ọlọ́wọ́ bá pé ẹ̀mọ́ fi ń bèèrè nǹkan lọ́wọ́ ara yín àti okùn ẹ̀bí dájú ọlọ́wọ́ ń kọ́ ọba tó rí ní gbogbo nǹkan ọba tó ń sọ yín ní gbogbo nǹkan tó kí gbogbo nǹkan nínú sọ́ọ̀tù ṣúrọ̀ ọlọ́ọ̀bá ní ṣọ́rọ̀ àìlẹ́kùnrin rẹ̀ sí ọlọ́ọ̀bá ní àti olófin fún yín nínú ẹ̀sìn máa wà sọ́ọ̀dì ní inú ha eléyìí tá a sàtọ́tẹ́lẹ̀ rẹ̀ fún àdẹ́bì núwò òun náà la fún ẹ̀yìn náà wà má àwòháyìnà eléyìí àti eléyìí tá a fi ránṣẹ́ sí ànábì sallallahu alaihi wasallam náà wà má wà sọ́yìn àti ilé ìta fún ànábì Ibrahim wa Musa wa Isa àtànábì Musa àti ànábì Isa àkímù dì wípé gbogbo yín pátápátá ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́run ọba dúró wà látàtàfàrọ̀ kò fi ẹ má pín yẹlẹyẹlẹ ẹ má sí ẹlẹgbẹjẹgbẹ lórí ẹ̀sìn ẹ wà lórí ìlànà ẹyọ kan ṣoṣo àkímù dì gbogbo yín pátápátá ẹjẹ ẹyọ kan ṣoṣo nídìí ìgbẹ́sìn ọlọ́run ọba dúró wà látàtàfàrọ̀ kò wò ọlọ́run ọba ní ẹ má wà ní ẹgbẹ́lẹ́gbẹ́ ọlọ́run bá ní ẹ má pinra ní ìjọ níjọ nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí a ti pinra wa lónìí àbẹ́ẹ̀kọ́ ni tó pé nínú ẹ̀sìn ọlọ́run náà ní o nínú ẹ̀sìn Islam rí o òun kálukú wá bẹ̀rẹ̀ wọn ní ìjọ níjọ ní ẹgbẹ́lẹ́gbẹ́ bá ní bá ní òfin tá a yín yìí òun náà ni pé ẹgbẹ́ ẹ̀sìn bá wà láti ẹ má pera yín lẹ́yẹlẹ ẹ má pera yín yẹlẹgbẹjẹgbẹ ẹ má sí ẹgbẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn na àìlẹ́lẹ́lẹ́sì kí iná máa tẹ̀lé ìlú omi lẹ́yìn ọlọ́run bá ní ó tóbi lára àwọn rèé ṣe nǹkan tí ẹ ń pè wọ́n sí nínú ọ̀rọ̀ tàfíìdù yìí àti ìjọ kan lórí yìí ó tóbi lára wọn abáwo yìí náà bákan náà rèé bá ọlọ́run bá pèpè ní wákàtí dẹ́wọ́lẹ́tì islamiyya ọlọ́run bá pè wá sí ìjọ kan ìlú mùsùlùmí báwo láti ìjọ kan tí a ní máa ṣe ẹgbẹ́ ẹgbẹ́ láàrin ara wa eléyìí báyìí yọ máa wà tahta liwa'i islam a máa jọ bára wa ṣe a máa jọ kan ṣoṣo lábẹ́ àsíá ìsìláàmù ni ìsìláàmù ni yóò jẹun tí yóò kó gbogbo wa jọ tá a bá fẹ́ ṣe ìbára ẹni ṣe lábẹ́ ìsìláàmù láti máa bára wa ṣe tá a bá fẹ́ ṣe àìkò ẹni ṣe lábẹ́ ìsìláàmù ni pé lágbájá nígbà tí ò bá ti lè sí nínú mùsùlùmí a ní máa bá ṣe lágbájá tó bá ti lè wọnú sí ìsìláàmù a máa bá ṣe àbẹ́ẹ̀kọ́ ni tọ́lọ́wọ́ bá ní kí lẹ́gbẹ́ wa kúrò níbi ìmọ̀ bára wa ṣe àti ìmọ̀ ṣàìkò bára wa ṣe lórí ọ̀rọ̀ ẹgbẹ́jẹgbẹ́ lórí ọ̀rọ̀ ìrànjẹ̀ran lórí ọ̀rọ̀ èdèmédè lórí ọ̀rọ̀ àwọ̀máwọ̀ ọlọ́wà ìjọba gbé wa síbi ìjọba tó ṣe lábẹ́ Islam pé tá a bá fẹ́ ṣe wàhálà ká máa ṣe lábẹ́ Islam tá a bá fẹ́ ṣe bàrọ̀ ká máa ṣe lábẹ́ Islam a máa báyàn ṣe ní lábẹ́ Islam ni a máa báyàn sọ̀tá ní lábẹ́ Islam ni eléyìí báyìí láti wà láwà ti ọ̀rọ̀ wà lé lórí eléyìí ọdẹ ma wà lábẹ́ sọpọtù ṣẹríyà àmà ilé eléyìí báyìí yóò wà táhta sọpọtù ṣẹríyà tì àmàtì wàhídàtì táhta ṣọkàtì wà mẹnà táhta sọpọtù ṣẹríyà tì àmà ti àmàtì wàhídàtì ذاتي ṣàwùkàfin wà mọ́nà a máa wà lábẹ́ agbára ìjọba ṣẹ̀ríà eléyìí tí ó kó gbogbo wa papọ̀ lẹ́yọ kan tuntun ṣètò ẹgbẹ́ yóò dẹ̀ ní yóò ní agbára gan yóò ní mọ́nà yóò ní agbára abẹ́ rẹ̀ láwà eléyìí báyìí tún ẹ̀kọ́ òun láàmà gba béyà lé lórí tí ẹ bá fẹ́ gba béyà á máa gba àdéhùn lábẹ́ ìjọkànṣoṣo agbára agbára Islam àní máa ṣe béyà fún ẹnìkan láyé àní máa ṣe ìgbọwọ́ lọ́wọ́ ẹnìkan pé a máa tẹ̀lé àní yapa àtẹ rẹ̀ àyàfikọ́ jẹ́ aláṣẹ mùsùlùmí ṣé ẹgbẹ́ ó kó gbogbo mùsùlùmí jọ sábẹ́ ó kó gbogbo mùsùlùmí lòdì àní máa bára ẹni ṣe lórí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àní máa ṣe bẹ́yà lórí ọ̀rọ̀ ẹgbẹ́jẹgbẹ́ lábẹ́ ilé ìlàmọ̀ ṣe bẹ́yà rí lórí wàyùdánù láhàbí sọ́mì ìwà fọ́à á dẹ̀ máa tẹ̀lé olórí ẹ̀sìn yìí pẹ̀lú pé a máa gbọ́rọ̀ sí lẹ́nu á dẹ̀ máa á máa pẹ̀lú ìwà pẹ̀lú ìmọ̀ gbọ́rọ̀ sí olórí lẹ́nu ìmọ̀ tẹ̀láṣẹ lórí lábẹ́ ìjọkànjú Islam eléyìí Islam ló wà ní ẹgbẹ́ pé láyà jújù ní mùsùlùmí àyẹ̀bíta lélẹ́tẹ̀ láyà jújù ní mùsùlùmí àyẹ̀bíta lélẹ́tẹ̀hú ìlàwàbí rọ̀kọ̀bátíhí àgbéyàtìláhà eléyìí tí ò ní máa tọ́ fún mùsùlùmí kan ó sun ọjọ́ kan ní ìgbésí ayé rẹ̀ àbí wọ́n jẹ́ pé bí à ń bẹ lọ́rùn rẹ̀ fún aláṣẹ mùsùlùmí kò ní máa sọ fún mùsùlùmí kan láyé kó máa gbélé ayé kódà kó lu ọjọ́ kan báyìí n'i ayé kò ní lò ju ọjọ́ kan ilé ayé lọ àbí kó ní bẹ́ẹ̀ àlọ́rùn tó tó kù sámọ́ wa sọ ẹni tí ó lo àìmọye ọdún ilé ayé kò ní máa fún mùsùlùmí tó yẹ ni ó lò ilé ayé pé láàrin ọjọ́ kan yẹn yóò ní yóò ní yóò ní ìgbé àdéhùn pẹ̀lú olórí mùsùlùmí pé òun máa tẹ̀ láti rẹ̀ òun máa gbọ́rọ̀ sí lẹ́nu síwájú kó tó kú pẹ̀lú eléyìí báyìí wá rèé pẹ̀lú ìlànà tí Islam gbé wáyé ذهبت تلك الروابط وتصدعت العصبية القبلية ṣe rí gbogbo àwọn ìṣẹ̀lẹ́yàmẹ̀yà o ní ìdílé ìdílé mẹ̀dílé yẹn gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí parẹ́ látara ìpèpè Islam Islam pèpè sí ìjọ kan ṣoṣo lábẹ́ àsíá Islam látara báyìí gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà títí ń bẹ láàrin àwọn lárúbáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí máa parẹ́ wàsájà nàbíyù sallallahu alaihi wasallam al-manafidha al-musila ilayha فقد النبي صلى الله عليه وسلم المنافذ الموصلة إليها النبي صلى الله عليه وسلم ti gbogbo fèrèsé gbogbo wíńdò tó lè já sí bí ìmọ̀sẹ̀lẹ́yàmẹ̀yà pátálà lẹ́bi ti gbogbo ìpáwátá gbogbo àwọn ẹnu ọ̀nà tó lè mú téèyàn lè gbà lọ síbi ìmọ̀sẹ̀lẹ́yàmẹ̀yà gbogbo àwọn ọ̀nà yẹn làmẹ́bi tì wàbákìyà àrọ́bí olùwàfíìkì ọ wá kú in tó so ní kan tó ní agbára tó yí kan tó so lọ́wọ́ kù ànábì sẹ́kù àrọ́bíkùn wàfíì ìsó ní papọ̀ in tó so ní papọ̀ tó ní agbára tó yí tí ò lè já kan lọ́wọ́ kù ó náà ní ìwáwù tawhid àti àtàwhid òun ló kù tó so gbogbo àwọn èèyàn papọ̀ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti sí lábẹ́ àsíá yìí òun láàmà tàìkò bá ṣe wíwẹ́ ní kẹ́kẹ́ tó ti wà lábẹ́ àsíá yìí a máa fi wà láwù bá lò àìbẹ́ẹ̀kọ́ ni a máa bá ṣe a máa ràn lọ́wọ́ a máa wà pẹ̀lú ẹ̀ a máa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹni kẹ́kẹ́ tó bá ti wà lábẹ́ tàwíì ẹni tí ọba wà lábẹ́ tàwíì nígbà yẹn òun láàmà ṣe kéde òun láàmà jà lókun sanabi sọlọ ṣe fi iṣẹ́ sanabi ṣe rè ohun láàmà takókò ìbániṣe àtàìkò bániṣe lé lórí wàtàáwùnù orí ẹ̀ láti máa takókò ìmọ̀ràn ẹni lọ́wọ́ lórí wàtíkọ́ orí ẹ̀ láàmà takókò ìjọmọ̀ ìyálé lórí nítorí ẹ̀ ló jẹ́ sí pé ìgbẹ̀jẹ́ apákà wọn sọ̀hábà rìdùwánlọ́ àríyìn ọlọ́pàá wa kẹ́ gbogbo wọn nígbà tí wọ́n wà ní ojú ogun bànú mùsọ́lẹ̀ wọ́n pè ní rọ́zọ́tù bá ní mùsọ́lẹ̀ rọ́zọ́tù bá ní mùsọ́lẹ̀ nígbà tó wà lójú ogun yìí ìkánná wà muhajirun ìkánná àwọn sọ̀hábà tó wọ́n ti hijira láti mẹ́kà wá madina irun àwa ni ansọ́ orúkọ tó jẹ́ sí pé ipò lọ jẹ́ fún wọn nínú ẹ̀sìn Bẹ́ẹ̀ni pé iṣẹ́ tí wọ́n ṣe lọ́wọ́ ọba àdéká fi gbé wọn sípò yẹn pé àwọn wọ̀nyí a pé wọn lé adẹ̀sán wọn ló kọ látara iṣẹ́ pé wọ́n ṣe ìjírọ́ nítorí tọ́lọ́wọ́ láti ìlú Mẹ́kà wá sí ìlú Mẹ̀dínà wọ́n fi dúkìá wọn lẹ̀ nítorí tọ́lọ́wọ́ Àwọn pè wọ́n ní al nítorí ọlá ìjírọ́ tí ń bẹ fún wọn làbí pè wọ́n ló kọ yìí. Bẹ́ẹ̀ náà làwọn al àwọn tó gbà wọn lálejò ní Mẹ̀dínà

ìgbà tó di wá pé tó wá di pé wọ́n fẹ́ máa rí orúkọ yìí àti ìpín wọn sí ọ̀nà méjì yìí wọ́n fẹ́ máa rí gẹ́gẹ́ di pé ìtàwọn ọmọ ìṣẹ̀lẹ̀ yàmẹ̀yà lé lórí tí kẹ́kẹ́ àwọn alùhàjìrù tó ń pe àwọn èèyàn rẹ̀ láti wá ràn lọ́wọ́ lórí àǹsọ́rí tẹ́jọ́jà tí eré àǹsọ́rí ẹ̀rẹ́ ń pe àwọn èèyàn rẹ̀ láti wá ràn lórí àwọn mùhàjìrù lórí ìṣẹ̀lẹ̀ àwọn mùhàjìrù tẹ́jọ́jà kí lànẹ́bí sọ anẹ́bí wá pariwo anẹ́bí ní àbìjá àwàjáhìlì yàtì wà náà górìkò yípe pé jàhílíyà lẹ́fẹ́ máa pè yìí yípe pé ẹlẹ́yàmẹ̀yà yípe pé ẹlẹ́gbẹ́gbẹ́gbẹ́ ẹfẹ́ dá ọ̀rọ̀ ìdíyà lẹ̀ ajẹ́ pé ọ̀rọ̀ ìdíyà yìí ká máa pe lọ síbi ẹgbẹ́ rẹ̀ yípe pé jàhílíyà yìí yípe pé jàhílíyà tó yẹ pé ìsìláàmù wá ìsìláàmù wá gbogbo jàre nígbà tí ìsìláàmù rí ìgbà táwọn sọ̀hábà náà fẹ́ máa ti ọ̀rọ̀ ìdíyà

tó sábà wo hadithi yìí sí ẹ̀rí pé ànábi paná ìṣe ẹgbẹ́ láàrin àwọn sọ̀hábà ànábi paná ẹ̀ ànábi dẹ̀ zámà ànábi dẹ̀ bu ẹnu àtẹ́ ànábi bú ìmọ̀ tẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ ìmọ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà ànábi bú nǹkan yẹn láàrin wọn ànábi dẹ̀ jókòó yọ wípé ìpèpè jàhìlíyà ni eléyìí báyìí rèé làwọn èèyàn ń pèpè láwùjọ wa lónìí lórúkọ Islam ìpèpè jàhìlíyà ìpèpè ẹlẹ́gbẹ́dẹ́ tó ń kálukú ọmọ sọ wípé ẹ wá jọ ìyìn ẹgbẹ́ tiwa ẹgbẹ́ tiwa lọ́dà jùlọ na nàtàn ìlànà tiwa òun ló jẹ́ ìlànà tí yọ bá ẹ̀sẹ̀ mú jùlọ ọwọ́ àkáàkiri kódà wípé ẹ̀yẹ máa wò kódà àwọn gan náà ọ̀rọ̀ yìí wàhálà ńláńlá ń wọn. ọ̀jìnìyà láyéláyé wọn ihe nífẹ̀ẹ́ tìjàníyà ọ̀tá ló lè ṣe bẹ́ẹ̀ ni tìjàníyà rẹ̀ láyéláyé wọn ní nífẹ̀ẹ́ kọ̀dìríyà ọba wọn ṣe bá ti tìjàníyà lè sọ fún yín pé ìlànà táwọn Islam gbogbo ẹnikẹ́ni tí bá ti lè rí ìlànà kò ìlànà Islam ṣé bá mi léèrè yóò ní kátàkátà sọ àwọn wò bẹ́ẹ̀ ìlànà gẹ́gẹ́ ìlànà bẹ́ẹ̀ náà ni àwọn ahmadiyya náà àwọn náà sọ pé ìlànà tàwọn ìlànà àbí bẹ́ẹ̀ ni àwọn àwọn ṣíà náà àwọn náà sọ pé ìlànà tí wọ́n ìlànà bẹ́ẹ̀ làwọn kọ̀wárìjì náà àwọn náà sọ pé ìlànà tí wọ́n ìlànà bẹ́ẹ̀ làwọn jahmiya náà gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ báyìí òun kálukú ọmọ sọ yí pé ìlànà tòun ìlànà ní ìlànà tòun ìlànà ní ẹ́ kúrò ṣíṣbí ìmáàlá lè ní pàṣọ gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan òun yóò máa ju inú ti jíǹbẹ lọ́dọ̀ sí wọn pé kí jíǹbẹ lọ́dọ̀ sí wa ní nǹkan gidi ìmáàlá lè ní pàṣọ ìjíǹbẹ lọ́dọ̀ wọn nígbàgbọ́ ìjíǹbẹ lọ́dọ̀ wọn níròrí ìjíǹbẹ lọ́dọ̀ wọn nílànà òun yóò máa dúró sí bí wọ́n gbẹgbẹ́ ṣe rí nìyẹn kódà tó ti dé àwọn ẹgbẹ́ alásàlásì náà ẹ́sìpáàtì rèé kò ní bá pọ̀ ní ìbùsẹ̀ kọ̀ríbùré kò ní bá gbásùmọ̀ ṣe gbásùmọ̀ rẹ̀ kò ní bá mọ́rímọ̀ ṣe mọ́rímọ̀ rẹ̀ ẹmẹ ìwẹ̀ sáàrín kan sáàrín gbogbo ẹ̀kan sáàrín yáyàyà pẹ̀lú àrí ni àǹsárù díìnì kò ní bá àǹsárù Islam ṣe àbí àǹsárù Islam kò ní bá nàwáyé nàwáyé díìnì kò ní bá wọn ṣe òun kálukú náà mọ̀ gbẹ̀gbẹ̀ wípé à ìjọ tiwa ló ìjọ ìsáàrù dín ìjọ gidi ìjọ nàwáírù kí ìjọ gidi ìjọ ìsáàrù ìsìláàmù níjọ ìjọ kiri níjọ bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ìṣúwánù mùsùlùmù ẹ́ tí ẹ̀ mùsùlùmù ọmọ sọ páwọn làwọn wà lójú ọ̀nà kò sí nǹkan tí jẹ́ ẹgbẹ́ mi àyàrúgbọ́jẹ́ tmt ẹ́ àbíkì náà sọ pé àwọn làwọn wà lójú ọ̀nà àwọn òṣèlú àwọn òṣèlú àwọn àwọn ìwà mùsùlùmù ẹgbẹ́ tí wọ́n sọ ní. bẹ́ẹ̀ ni tàbá ọgbọ́n náà sọ pé kí ló ṣubú tẹ̀yìn ìlànà tí wá ní lánàá. bẹ́ẹ̀ ni tàbá náà sọ pé mo rò pé ìgbádùn mi. irú àrífí wo lè léyìí ẹmẹ́jẹsẹ̀ yóò sọ pé ah, á ẹwà o ẹwà mi o ọba bí o ṣe o ń bẹ káàkiri ṣe ń bẹ káàkiri ní ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yìí ó nígbà tí nǹkan ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hárà rìbọn lọ àyè àdìsí mọ̀ká yìí bukhari àti muslim àwa látọ̀dọ̀ àfáwà jáde ní àdìlá ọ̀gbìn àìlà abáda lọ wọnú ìṣèkọ́ sirati mustaqim títí sheikh islam bin tèmíyà rahimahullah ta'ala page seventy to seventy two àbá àlàyé ọ̀rọ̀ yìí náà lẹ́yìn insha Allah bẹ́ẹ̀ مظهر من مظاهر التحذر والعصبية ثبته النبي صلى الله عليه وسلم gbogbo gbàgbígbà tí ọba ti ń hàn nǹkan kan nínú àwọn nǹkan ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ oníjọ tó bá ti ń hàn tó bá ti ń máa ṣẹlẹ̀ tó bá ti ń máa sábà yìí ànẹ́jọ́ máa paná rẹ̀ ni ànẹ́jọ́ máa jà lógun ni. àtàlẹ́hìnkọ́ bí rọ̀fíkì láàlá bá nàbí ti ń ta ọ̀rọ̀ ẹgbẹ́ lógun rèé títà nẹ́bí fi kú ànẹ́bí ń ja ọ̀rọ̀ ẹgbẹ́ lógo ni ànẹ́bí ọmọ wo ẹgbẹ́ rẹ̀ rárá ànẹ́bí ń pa náà rẹ̀ ní pé káyíṣẹ́ èyí mùsùlùmí ìtí ó fọyín ká torí kìí ṣe yéjú ayé mi nǹkan tí ẹ̀fì máa ń ṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láàrin ara yín kò ní jẹ́ ṣèjú ayé mi láyé gbogbo àkíbà tí kìíní ẹ̀bá ti fẹ́ jáde báyìí ànẹ́bí ọ̀pá náà rẹ̀ ní kíá bá ti fẹ́ jáde báyìí ànẹ́bí ọ̀pá náà rẹ̀ ní títí fá lánàbí sọ̀rọ̀ ọwọ́ ajẹ́ sí pé láìdíyà kò sí sáńpè ní ẹgbẹ́ lásìkò ànábì sallallahu alaihi wasallam wà láàkọ ìdíyà kò sí sáńpè ní ìjọ lásìkò ànábì sallallahu alaihi wasallam kullu muslimin yahtabinu kulla al-islam wa yahtabinu jami'a al-muslimin gbogbo mùsùlùmí pátá rèé wọ́n máa mójú wọ́n dẹ̀ máa mójútó wọ́n dẹ̀ máa bára wọn ṣe pẹ̀lú gbogbo àwọn mùsùlùmí yòókù pátá báwọn mùsùlùmí ṣe wà lásìkò alẹ́ ìṣọ́lá ọ̀tọ̀lá eré ìlọ́pàá ló jẹ́ pé àfa wa al-Baghdadi rahimahullahu ta'ala kọ́lọ̀kọ́lọ́ àti àfa yìí al-Baghdadi wọ́n ní ana al-muslimuna inda wafati rasulillahi sallallahu alayhi wa sallam ala minhaj wahidin fi usuli ti wa furu'ihi ghayra man azhara wifaqan wa azmara nifaqan àbáwa al-Baghdadi wọ́n ní àwọn mùsùlùmí ìdáwà bá ti Rasulillah sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí ànábì kú tán àwọn mùsùlùmí gbogbo mùsùlùmí lápapọ̀ ala minhajin wahidi orí ìlànà kan ní gbogbo wọn wà òun náà ìlànà al-sunnah wal jamaa'ah ìgbàtí ànábì kú gbogbo mùsùlùmí yẹnyẹ ala minhajin wahidi kò sí nǹkan tán pè lẹ́gbẹ́ kò sí nǹkan tán pè lẹ́gbẹ́ àbáwà wo ní sọ̀rọ̀ yìí àbáàdì tí a bá lọ wo inú tíra al-farqu bayna al-firaq al-farqu bayna al-firaq tí a bá lọ wo page twelve nínú tíra yìí a bá ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ̀. ìgbà tí a bá wà sàgbádì sọ̀rọ̀ lọ wọ́n ní mùsùlùmí pátápátá orí manhajù kan wọ́n wà ala minhajin wahidin fi usuli dín níbi ọ̀rọ̀ àwọn ìpìlẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àkídà mọ́nájú kan ní gbogbo mùsùlùmí wà ìwọ́n tó sọ wípé àwọn sàhárà yapa lórí ọ̀rọ̀ àkídà àwa bí ọ léèrè bóyá wọ́n lọ mọ kéwú ju albagdadi lọ ní o àbí albagdadi lọ mọ kéwú ju ọ lọ tí wọ́n sọ wípé kódà lára àwọn sàhábà gan ìyapa bẹ láàrin wọn àwọn sàhábà rí bọ́ọ̀lù àìlèyìn àwọn mùsùlùmí lẹ́yìn ikú anabi sallallahu alaihi wasallam wọ́n wà lórí ìlànà kan tuntun ní fi usuli díìnì wà fúrú èyí wọ́n wà lórí ìlànà kan tuntun ní ìpìlẹ̀ sí àwọn ẹ̀tún ẹ̀ ghayra man azra'a wifaqan àwọn ẹni tí wọ́n ya kàtàkì lásìkò yẹn kọ̀kọ́ jẹ́ àwọn tó yẹ sí pé àwọn náà máa ṣe àfihàn wípé àwọn wà pẹ̀lú àwọn mùsùlùmí wà azmara nifaqan ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ yóò fi kèfèrí pamọ́ sínú wọn ní lè fi hàn àwọn wọ̀nyí náà rèé wọ́n níra wọ́n kóra wọn jọ lọ́tọ̀ torí pé àwọn náà máa ṣe ìzáàrù wifaq àwọn náà máa ṣàfihàn wípé àwọn wà pẹ̀lú gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ àwọn ò dáyàtọ̀ sí wọn ṣùgbọ́n nínú ọkàn wọn wọ́n mọ̀ wípé nifaq wà nínú ọkàn wọn yẹn ni pé kúfùrù wà nínú ọkàn wọn fún àlẹ́ fihàn síta gbogbo mùsùlùmí pátápátáwà rèé orí ìlànà kan gbogbo wọn wà lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wa alihi wa sallam orí ìlànà kan ní gbogbo wọn wà kò sí ẹni tó yapa naam eléyìí báyìí ní ọ̀rọ̀ àfáwà al-Baghdadi wọ́n ní tàbáwò ọ̀rọ̀ àfáwà al-Baghdadi tàbáwò dáadáa yóò jẹ́ kó yá pé al-muslimuna qasiratan gbogbo àwọn mílá papọ̀ kánú ala minhaji nubuwa wọ́n wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam ni kò sí nǹkan tán pè lẹ́lẹ́gbẹ̀jẹgbẹ́ lásìkò yẹn nǹkan tán máa rí lásìkò yẹn ni pé kèfèrí tó fojú hàn àbí kèfèrí tó pamọ́ ètò ọmọ wà lásìkò yẹn nìyẹn ìpínlẹ̀ rẹ̀ àbí kèfèrí tó yẹ pé ọpamọ́ yóò sì máa fi mùsùlùmí yóò sì jẹ́ mùsùlùmí tó hàn síta mùsùlùmí ìsìláàmù ni wọ́n máa fi hàn síta ṣùgbọ́n ìṣèlérí ni ní ìpamọ́ àwọn tẹ́ máa rí nìyẹn so àwọn wọ̀nyí rèé bí ìjọ àwọn bí àwùjọ àwọn sàhábà bó ṣe rí nìyẹn àwọn tí wọ́n rí láì tó yẹ kí wọ́n fi kèfèrí pamọ́ sínú wọ́n fi ìsìlámù hàn àwọn wọ̀nyẹn ni almunafiqun àwọn ni ashabu asfal minan nar àwọn tí wọ́n wà ní ìsàlẹ̀ ìsàlẹ̀ nínú náà lọ́jọ́ gbẹ̀dẹ̀ eléyìí báyìí òun ni bí àwùjọ àwọn sàhábà ṣe rí àwùjọ àwọn sàhábà yìí rèé kò sí nǹkan tó ń pè ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́ lásìkò yẹn àtàhàzùbù àṣìbíyà kò sí nǹkan tó ń pè bẹ́ẹ̀ lásìkò àwọn sàhábà kò yí báyìí nìsín tó bí nǹkan ṣe ń bọ̀ nìyẹn bí nǹkan ṣe ń bọ̀ nìyẹn. eléyìí báyìí lọ́kọ̀ọ́ ló fi jẹ́ sí pé ìgbà wo wá ní ọ̀rọ̀ ìsbíyà bẹ́ẹ̀ inshallah eléyìí wọ́n pẹ̀lú ilé ayé bìí àti ìjókòó ayé pé ìgbésẹ̀ sọlọ́ sọlá pẹ̀lẹ́ pèsè rẹ̀ ànábì jagun nínú pèsè rẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ànábì jà lógun gidi gan débi pé ànábì sọlọ́ sọlá ó so àwọn èèyàn pọ̀ lórí ìlànà ẹyọ kan ṣoṣo ànábì sọlọ́ sọlá ó so àwọn èèyàn pọ̀ lórí abẹ́ àti àtọ̀hì àfìgbà tí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ tọ́pẹ́dẹ̀ ti fẹ́ yọjú rẹ̀ ànábì ń paná rẹ̀ láwùjọ ànábì ń paná rẹ̀ títí ànábì fi kú ni ànábì kú tánà rẹ̀ gbogbo àwọn sọ̀hábà lórí manhajù kan ni wọ́n wà kò yẹ báyìí nìsí. Ah, insha Allah tó bá wá di lọ́la ìkàtà máa gbéyẹ̀wò ni pé ìjẹ́ ìsìbíyà ti ẹ̀mẹ́ bí ní ìbẹ̀rẹ̀ Islam a rí wípé la hizbiyata fi sadril Islam la hizbiyata fi sadril Islam ní ìbẹ̀rẹ̀ Islam rẹ̀ kò sí nǹkan tán kìlẹ̀lẹ́gbẹ̀jẹ̀gbẹ́ kò sí nǹkan tán kìlẹ̀gbẹ̀ ní ìpìlẹ̀ Islam ah ní àsìkò Abubakar Siddiq kò sí kàtà pé bẹ́ẹ̀ ní àsìkò Umar ibn Khattab kò sí kàtà pé bẹ́ẹ̀ ìgbà wo ni ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ní àsìkò Usman ibn Affan ni wọ́n fi ọkàn àsìkò Usman ibn Affan lẹ́gbẹ́ ti bẹ̀rẹ̀ ìgbà yẹn gẹ́gẹ́ ní bìdáyà fitna nínú Islam wọ́n nípa fitna fitna wallahi ọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́dẹ́ yìí àwọn ọ̀nà fitna ní ìsá fitna ká máa pààyàn fitna ká dẹ́gbàjọba lọ́wọ́ àwọn olórí fitna yìí òun ni fitna alákọ̀ọ́kọ́ nínú Islam kò yí báyìí nìsíyìí sọ́nà ọba àlékẹ́lá kó káfù kí ọtún wà kúrò mẹ́ ẹ bá wá sípò ànẹ́bì sọ́nà láwọn tó kàn ànẹ́bì pa náà tó ń pè lẹ́gbẹ́ pátápátá ànẹ́bì pa okú fífẹ́ ànẹ́bì ọlọ́ba ọlọ́ọ̀ba àfẹ́sí pé òun fi àwọn mùsùlùmí lẹ̀ sórí ìjọ kan ṣoṣo Islam kò sí tẹ́ ń pè ní Sufi kò sí tẹ́ ń pè ní kọ̀wárì kò sí tẹ́ ń pè ní ṣíà kò sí tẹ́ ń pè láwọn àdìkọ́wárì mùsùlùmí kò sí tẹ́ ń pè ní gbogbo àwọn ẹgbẹ́ yìí nígbà yẹn ìlànà kan ṣoṣo lànàbì sọ́lá òun náà ìlànà àwọn sàhábà ìlànà nẹ́bí àtàwọn ìgbàtàrà bí kú tán náà bí gbogbo wọn ṣe wà rí lórí ìlànà kan àsìkò umar náà bí wọn ṣe wà lórí ìlànà kan rí ìgbà tó di àsìkò usman ìgbà yẹn ni wàhálà dé so inshallah ibi láti wá bẹ̀rẹ̀ síwájú àti wá ń lọ sínú báyìí lórí báwo lẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ gan ní islam báwo lẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ ní islam lẹ́yìn tá a ti ṣàlàyé ìpìlẹ̀ wípé báwo ni ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ nínú láàrin àwọn lárúbáwá àti pé báwo lànà ìṣọ̀ lọ́sọ̀lá ti jẹ́ àṣẹ yìí lógun tí ó gbogbo àwọn èèyàn wá padà sí ìjọkan ṣoṣo Islam ìjọkan ṣoṣo lábẹ́ àtàwí lábẹ́ àti àtàwí kárẹ̀bì ti kú táwọn sọ̀hábà náà tí wọ́n fi àwọn sọ̀hábà tí wọ́n fi jẹ́ lẹ́yìn ànábì sọ̀lọ́sọ̀lá Abubakar ọ̀hún báwo ni gbogbo ṣe lásìkò yẹn báwo wá ni ẹgbẹ́ ti wá padà wá bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn ìtawà kù sọmọ wa rán òun náà ní ẹgbẹ́ ẹ̀sìn fún ẹgbẹ́ pé à ń ṣe oní ìdílé màdílé oní ẹ̀yà mẹ́yà oní kíkan yẹn táwa kọ ọgbọ̀n yẹn jì afẹ́wà fèsì ẹgbẹ́ ìsìlámù gẹ́gẹ́ ẹgbẹ́ bó ṣe rẹ̀ nù tó ṣe di pé nǹkan yìí bẹ̀rẹ̀ sí máa kó aburú bá wa mùsùlùmí àwọn àlékẹ́lá kó dáhùn kó là wá kó ń bi aburú àwọn ẹlẹ́gbẹ́ wa pa náà ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí ń bí ìsìlámù yìí torí pé ẹgbẹ́ yìí rèé òun fa ìfọ́nká àwọn mùsùlùmí káàfin sọ̀kan òun ló fà á sí agbára wa tó fi tẹ̀dá lọ tó fi di pé àwọn kèfèrí ìlú wọ́n bẹ̀rẹ̀ sí ní kàkàrí wa lórí nítorí pé àfọ́nayẹrẹ yẹrẹ ni òun kálukú ó ń dá ìlànà tiẹ̀ tó pèjì òun kálukú ó ń dá ìlànà tiẹ̀ hàn òun kálukú òun báwọn èèyàn ṣe òun ti sa ìkó báwọn èèyàn ṣe lórí ìlànà ẹgbẹ́ wọn bọ́lá bàdé kí abúdá kò kí ó fún wa ní àgbọ̀ Islam gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí agbóyé ọlá àjọ sọ náà bá. nígbà lọ́ta àyàlà ìbí náà lálàǹfààní àti bí ó sí ní alẹ́ yìí ẹ jẹ́ ká má gbàgbé ìṣẹ́bí july eléyìí tí a ń gbà lórí ọ̀rọ̀ jẹnẹrétọ̀ wa yìí eléyìí tí ó nídi ìnáwó àgbogbo àná láti rí pé àárí pé ó ti kọsẹ́ báyìí ó ti paná báyìí so ó túmọ̀ sí pé jẹnẹrétọ̀ yìí ó nídi kákéèké náwó sí ẹ rí pé àti bá àwẹ̀ débì kan kódà àwẹ̀ ò tí ì dá sí mẹ́ta báyìí so a sì ní omi sì pọ̀ ní àmù eléyìí tí ó wà wájú wa so kí á tètè tún àwọn nǹkan tí àwọn oníbùkátà owó láti fi tún ṣe yìí so kí á lè rí bí a lè rí bí gbádùn àwọn ètò tí à ń bá lọ yìí kọ́nà balẹ̀ kẹ́kọ̀ọ́ kan kọ̀ọ̀kan wá lọ́wọ́ títí di ọ̀la táwọn pàdé ṣùgbọ́n kàrà sí ilé ṣẹlẹ̀ ńlá ilẹ̀ ṣàtàkùn kàtúlẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ wá àgbà ń bẹ̀rẹ̀ ìlà. Đấy, toàn em có, có, Bàdá gbọ́ òun ti tán rìn.